ladies and ẹ mú kálẹ̀ sílẹ̀ ẹ tẹ́tí ẹ gbọ́ ètò ìjókòó gbogbo. Koiki Media is around. Koiki Media. mo kí gbogbo wa pé ẹ káàbọ̀ sí orí ètò náà ẹ jẹ́ ká adjust cameras wa dáadáa mo kí gbogbo wa bẹ́ẹ̀ bá ṣe ń wọnú ètò iṣẹ́ tẹ̀yin lè bá wa ṣe ni pé kẹ́ pín torí pé àwa ní sọ̀rọ̀sọ̀rọ̀ mo kí àṣà àti ṣe mo kí ìyá wa máa kí gbogbo ilé nǹkan sí i tẹ bá mọ̀ pé ẹ̀ ní bá wa pin kò sí point tá a bá ń ṣe program because a fẹ́ jẹ́ kó ní wider reach la ṣe máa ní kẹ́ bá wa pin tó tẹ bá rò pé CNN bọ̀ wá rescue yín ní Nàìjíríà are wasting your time tẹ bá rò pé BBC máa wá rescue yín are wasting your time tẹ bá rò pé Sky News ẹ̀yin ní kẹ́ lọ pe àwọn èèyàn wá pé àlàyé yẹn tuntun ti wà lórí ètò ká tún lọ gbọ́n ọkàn tó fẹ́ sọ lálẹ́ bí à tó fẹ́ sọ ó tún ní sense àbí kò ní sense bí à tó fẹ́ sọ bí a ó bá tìgbàlédé torí tẹ bá ṣì ń dúró de àwọn afẹ́nifẹ́re àwọn ti lùgbà tiwọn ìgbà tiwọn wọ̀ ní social media báyìí so we are living in a different generation where we can control the narratives gbogbo táwọn òyìnbó sọ fún wa títí tí ayé fi lajú báyìí tó bá sì ń believe àwọn òyìnbó you will sink with Nigeria ọlọ́run níjà sink pẹ̀lú Nigeria o two hundred people have lost their life in Plateau State when are we going to say enough is enough òun làkọlé ìtàlẹ́ yìí ẹ má jókòó ẹ pin ẹ káàkiri ẹ jù káàkiri ẹ jù káàkiri ká lè wọnú ètò yẹn lọ mo kíyà tó bí mi lọ́mọ ẹ káàbọ̀ sórí ètò ẹ tí bá fẹ́ bẹ̀rẹ̀ program she's always one person I give it up We man also alive. I àfi about busy ẹ jẹ́ ká gbọ́n tẹ̀ bàbá kítóyè màá máa fi elédùnmarè màá máa fi dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ tètè jẹ́ kí conscious mind wa kó tètè mọ̀ pé nàìjíríà ti sink But ọ̀pọ̀lọpọ̀ ọmọ yorùbá mọ̀ pé nàìjíríà ti sink so iṣẹ́ tèmi nísìn ni pé kí wọ́n máa fún yín ní méjì mẹ́ta ká máa jù síra wọn bá celebrate Christmas náà là ń celebrate èṣù day èṣù rẹ̀ kì í ṣe satan láì kí nǹkan kó ẹ lómi ọbẹ̀ jẹ níbi tí ilé ayé dé nísìn ní tó bá gbàgbọ́ ni kò dì mú don't be deceived èṣù kíní ọmọ èṣù là wá bẹ́ẹ̀ ni àkọ́bí èṣù gan là wá fúnra wa báyìí bá ṣe jẹ́ àkọ́bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tá a jẹ́ àkọ́bí Jésù Kristi bẹ́ẹ̀ náà la tún jẹ́ àkọ́bí èṣù bẹ́ẹ̀ ni ọmọ èṣù ni wá tó bá sọ pé ṣù ni mí ẹ mo bà bẹ́ẹ̀ pé ṣù ni mí lálẹ́ yìí mo fẹ́ kó farabalẹ̀ kó gbọ́ pé ní Plateau State ẹ̀mí ti sùn lọ rẹ́rẹ́ Tinubu àti Shettima wọ́n ń gbádùn ní bodilon wọ́n ọ̀tẹ̀ ní sympathy not even an iota of sympathy láti fly pé kọ́ gbéra kọ́ lọ sí Plateau State tó bá pa wá tán bí a la máa sọ pé enough is enough Koiki ni mò ń jẹ́ tó o bá ti gbọ́ mi tẹ́lẹ̀ rí Koiki Media ló ń pe bíbà lọ pe àwọn mọ̀lẹ́bí ẹ wá kó tètè ra data fún wọn kó má jẹ́ pé you will be the next victim. forílẹ̀-èdè kàgbéga. ti bẹ̀rù ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ìṣọ̀kan ìṣọ̀kan tó mìíràn ní kẹjẹ ká máa lè pa tẹ̀síwájú fún oyire àtò. mo gbogbo wa pé happy boxing day boxing merry christmas ẹ jẹ́ ká kọ́kọ́ kí ọba elédùmarè tó fi àsìkò yìí tó fi ṣe làákàyè fáwọn ọmọ yorùbá a ní làákàyè tó pọ̀ àmọ́ à ń dúró de ìgbà tí kinní yẹn máa kọ́kọ́ trigger tó máa di pé ó wọlé sí ẹ lára maybe then la ṣe máa wá lo làákàyè wa mo wá tún bẹ̀ wá mo rọ̀ wá pé we don't have to agree together máa kí gbogbo wa ká tó wọnú ètò tòró tó jọ mẹ́ta a ní láti agree together. But a gbọ́dọ̀ decide kí ni future ta fẹ́ nínú Nàìjíríà àti pé irú future yẹn ìgbà wo gan la fẹ́ is it the future of the Nigeria that is working or the future of the Nigeria that is setting us backwards ìwọ ló máa decide èmi ti decide tèmi ẹ̀yin sì lè decide pé Bọ́lá Tinubu ló máa ṣe kò sẹ́ni tó wá gé o ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ilé ká tó máa tẹ̀síwájú mo kí gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí pé àtúkàbọ̀ sórí ètò náà. The Yoruba-speaking tribe of Nigeria has been accepted as the forty-fifth member of the Unrepresented Nations and Peoples Organization. Leader of the Yoruba World Congress, Professor Banji Akintoye, says the membership represents a very important step in the collective quest of well-meaning Yoruba people to achieve the goal of dignity and self-determination. It is my great pleasure and pride to inform you that the Yoruba nation has been admitted to the membership of UNPO. Okay. UNPO means Unrepresented Nations and Peoples, Organizations with its headquarters in The Hague. Mm. The UNPO mm. expressed their uh, gladness to welcome the Yoruba nation as a new member of mm. UNPO. Mm. And they're looking forward to working with us. Okay. It is important because it is a great stride and it represents a very important step in our collective quest mm. to achieve the goal of dignity in the country in which we live, mm. and also to achieve the goal of self determination mm. for our nation. Okay. Our Yoruba nation now has a voice on the international stage via the machinery of the UNPO, okay. which maintains a permanent presence before the United Nations okay. and before other international agencies okay. like the European Union, Okay, the African Union, Okay. the United States government and the governments of various other countries across the world. mo kí gbogbo wa pé ẹ káàbọ̀ sórí ètò ẹja kọ́kọ́ gbọ́ igbe ọmọ kókó ní Plateau State lánàá. òkú ti sùn lọ a lè ṣe o fídíò yẹn fún yín a lè post it anywhere ó ti wà lórí status mi ẹni tó bá ti sí lórí status mi mo sorry mo lè help yín gbogbo òkú tí mo ń show yìí kò ń ṣe ta lè fi wọn rárá lórí social media. over 200 people have been killed yesterday. àtọmọ kékeré àtàgbàlagbà àtàrúgbó àtẹni tó lè rìn àtẹni tó lè death death death called yesterday in Plateau State. ikubono gbóná ó Plateau State. I'm sure pé wọ́n ń pe Jésù I'm sure pé wọ́n ń traditional religion I'm sure pé wọ́n ń kírun I'm sure we mẹ́tẹ̀ẹ̀ta làwọn náà máa ń pè pé in Jesus name inshallah eré wòyà pé kí Boko Haram kó má wàá attack wọn but they were not prepared and Boko Haram does not know ẹni tó jẹ́ kristẹni bẹ́ẹ̀ kò mọ ẹni tó jẹ́ mùsùlùmí kódà wọ́n tẹ̀ láìkẹ́ ẹni tó jẹ́ oníṣẹ̀ṣe these are very deadly very very deadly tó yẹ pé tó bá wọlé dé ẹ feel energy wọn pé Boko Haram wà around ẹ jẹ́ ká gbọ́ energy yẹn just feel the energy má bẹ̀ mí pé kí n show fídíò kankan i'm not gonna curse tonight but èyí tí mo fẹ́ play tó o bá ti follow mi lórí Twitter ò láǹfààní àti rè nìyẹn àwọn tó tẹ̀lé mi lórí Twitter bí àwọn ọmọ Biafra àwọn yẹn mọ bó ṣe ń lọ àwọn yẹn mọ idán àwa yorùbá láì tí mọ idán à ń pe jésù à ń pe ànábì à ń pe oníṣẹ̀ṣe àwọn ọmọ biafra ti mọ̀ pé gbogbo yẹn kọ́ ló máa jẹ́ kí ọ̀rọ̀ yìí kó ṣẹlẹ̀ àwọn ti wà lórí ọ ti wà lórí ọwọ́ idán but àwọn ò tíì sí lórí ọwọ́ idán because àìtí mọ ta fẹ́ a ṣì ń wo jagaban bẹ́ni tó máa gbà wá sílẹ̀ but ìwọ náà kọ́kọ́ gbọ́ gbọ́ soundtrack yìí ń kọ́kọ́ gbọ́ soundtrack yìí wàá mọ̀ pé no be joke no be ṣeréṣeré ọ̀rọ̀ tó wà ńlẹ̀ táwọn ará bíi bá dé wàá mọ̀ pé fire power tó wà lọ́wọ́ wọn kò ṣe kékeré just bear with us gbogbo gbàlà ń sọ pé ẹ fún wa ní support yìí ẹ já gbọ́ fire power yẹn ẹ jẹ́ ká increase volume yẹn díẹ̀.